kí a tó bẹ̀rẹ̀ lónìí mo fẹ́ mọ̀ bí a bá rí ẹnikẹ́ni tí ó fẹ́ wá lásán ní àṣálẹ́ yìí ṣé ó wà. mo gbàgbọ́ wípé a fẹ́ mú nǹkan kan lọ sílé àbí kìí ṣe bẹ́ẹ̀ ní àwọn ibi ilé ìsìn káàkiri àti ibi tí a ti ń kọ́ ẹ̀kọ́ bíbélì tí ohun tí a fẹ́ sọ ní àṣálẹ́ yìí kò bá yé wọn dáradára bí wọ́n ti lọ bẹ́ẹ̀ náà máa ń padà wọn kì í rí ohunkóhun mú bọ̀ bí ohun tí wọ́n gbà lọ́wọ́ Ọlọ́run láti ibi tí wọ́n lọ ṣùgbọ́n mo gbàgbọ́ wípé ìpéjọpọ̀ wa ní àṣálẹ̀ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ ó jẹ́ ojúṣe tìrẹ gẹ́gẹ́ bí ẹnìkan wípé ìbùkún àti ire tí Ọlọ́run fẹ́ fún ọ ò fẹ́ kí èṣù kí ó fẹ́ dànù lọ́wọ́ rẹ torí bẹ́ẹ̀ kò ní ṣe ọ́ láǹfààní bí o bá ń sùn tàbí bí o bá ń jẹ́ kí àwọn ọmọ rẹ kí wọn kí ó jẹ́ ohun ìdíwọ́ tàbí ìdènà fún ọ yóò ṣe ọ láǹfààní bí o bá ti ń bọ̀ ní ọjọ́jọ́ ìṣẹ́gun ní àyà ọjọ́ òní kí o gbé bíbélì rẹ lọ́wọ́ iye àwa tí a ní bíbélì lọ́wọ́ mo fẹ́ kí o nà á sókè kí n rí i. ẹ ṣé púpọ̀ àṣe dáradára ní ti wípé àgbé bíbélì wá wá ìwọ tí ó jẹ́ bíbélì òyìnbó lé ó wà lọ́wọ́ rẹ náà sókè kí n rí i irú àwa bẹ́ẹ̀ àṣe dáradára tó ó jẹ́ wípé àwọn olóyìnbó bí wọ́n bá fẹ́ bá wa sọ̀rọ̀ wọ́n á sọ wípé ẹ̀ àfẹ́ẹ̀lì torí wípé ohun àkọ́kọ́ tí ó yẹ láti mú lọ́wọ́ a ò mú un lọ́wọ́ bí o bá ń bọ̀ ní ẹ̀kọ́ bíbélì ti yorùbá irú bíbélì wo ló yẹ ká gbé dání yorùbá àwọn bí a bá bí a bá ti jókòó tán a rí wípé àwọn kan ń dìde dúró àwọn wọ̀nyí ni adènà wọ́n jẹ́ òjíṣẹ́ ọlọ́run láàrin wa bí wọ́n bá sọ pé kí a sún a láti sún nílé ọlọ́run a kì í jà a kì í jiyàn a kì í sọ wípé mo ti gbé bíbélì mi síbẹ̀ láti jókòó síbẹ̀ ni ilé ọlọ́run jẹ́ ibi tí ó lọ́wọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ nítorí bẹ́ẹ̀ kí ẹ má jẹ́ kí ẹ á di àwọn tí jésù tí a fi pàṣán ìdájọ́ tí a fi lé jáde bí a bá ti wá ibi tí wọ́n bá sọ wípé kí a jókòó sí a kì í bínú fún a kì í bínú sí àwọn òjíṣẹ́ ọlọ́run pẹ̀lú tọ̀wọ̀tọ̀wọ̀ àti ìrẹ̀lẹ̀ àjókòó sí ibi tí wọ́n ní kí á jókòó sí bí a bá sì ń sọ ọ̀rọ̀ ọlọ́run lọ ẹ kò ṣàǹfààní kò sì tọ̀nà kí a máa bá ara wa sọ̀rọ̀ tàbí kí a máa sùn bí o bá rí ẹni tí ó ń sùn wàá fọwọ́ tọ́ irú ẹni bẹ́ẹ̀ kí ó lè ṣe etí sílẹ̀ láti gbọ́ ohun tí a ń sọ ṣé ó yé wa ohun tí a ń wí ẹ jẹ́ kí a díjú wa láti gbàdúrà. bàbá wa tí ń bẹ lé ọ̀run bàbá jésù kristi olúwa wa ìwọ tí ó dá ayé ṣùgbọ́n tí ẹnikẹ́ni kò dá ìwọ tí ó wà kí ayé kí ó tó wà ìwọ ìpilẹ̀ṣẹ̀ àti òpin ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ a fi ògo fún orúkọ yín a sì fi ìyìn fún orúkọ yín gba ọpẹ́ àtìyìn wá ní orúkọ jésù. Yeah adúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ní orílẹ̀-èdè àwọn ènìyàn dúdú àwa tí a ò mọ ọlọ́run ní ìgbà kan rí àwọn tí bàbá wa fi pa ìtàn fún wa wípé ẹnìkan wà tí ó ń jẹ́ ọlọ́run bàbá jésù kristi ṣùgbọ́n àwa tí ó ṣe ní olóríire láti jẹ́ kí a ṣe alárìnbápàdé ìyìn rere bàbá gba ọpẹ́ àti ní orúkọ jésù nínú ìtàn nínú ìṣẹ̀dálẹ̀ wa ni a ti gbọ́ wípé àwọn òbí wa àwọn baba ńlá wa wọ́n máa ń pa ènìyàn ṣe ẹbọ ni ìwé mímọ́ tí a ń pè ní bíbélì wọn ò rí i rí wọn ò sì pa nìtàn fún ọ wípé olùgbàlà wà àti wípé ẹ̀jẹ̀ jésù kristi ni máa wẹni mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo ṣùgbọ́n bí ó ṣe ti wá ní àwa ni ó ṣe ní olóríire tí ó jẹ́ kí a jẹ́ alábàjọpín nínú ìhìnrere àti ìgbàlà tí Jésù wá pèsè rẹ̀ sílẹ̀ fún wa bàbá gbà pé àti ìwà ní orúkọ Jésù ṣùgbọ́n a mọ̀ wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n wà ní àkókò tiwa yìí tí ó jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ń gbé Bíbélì wọ́n ń kà á wọ́n ń lọ sí ilé ìsìn síbẹ̀síbẹ̀ èṣù ọ̀tá wa nì ọlọ́run ayé yìí ó fọ́ wọn lójú ó ra wọn ní iyè kò jẹ́ kí wọ́n kí ó mọ ọ̀tún sí òsì ìwàkuwà kúrò lọ́wọ́ wọn ìwà ẹ̀ṣẹ̀ kúrò ní ọwọ́ wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ń ọ́ wọn ò sì mọ̀ ọ́ bàbá à ń bẹ̀ ọ́ o a ò fẹ́ kí tiwa kí ó rí bẹ́ẹ̀ a ò fẹ́ ṣe àṣedànù a ò sì fẹ́ wá lásán à ń bẹ̀ wípé àwọn igi tí ó di wa létí àwọn ohun tó ra wá níyè àwọn ohun tó ń fọ́ wa lójú bá yọ kúrò ní orúkọ Jésù ǹjẹ́ ẹ̀jẹ̀ nì tí Jésù ta sílẹ̀ ní orí èké Calvary èyí tí ó wípé èyí lé ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú titun fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ à ń bẹ̀ wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ṣì wà tí ó lẹ̀ mọ́ni tàbí tó ń sá pamọ́ ní ìgbésí ayé wa etí kò jẹ́ kí ojú wa kí ó rí ìgbàlà ọlọ́run bá wa yọ wọn kúrò ní orúkọ jésù ṣàánú fún wa o ní ìgbà náà ní ìkẹyìn ayé nígbà tí ìpaláradà àwọn ènìyàn mímọ́ yóò ṣẹlẹ̀ nígbà tí a ó mú ọkàn tí a ó fi èkejì sílẹ̀ nígbà tí ìpè yóò dùn bàbá à ń bẹ̀ ọ́. ṣe wáyé ní orúkọ Jésù. Ǹjẹ́ bí o ti ń kìlọ̀ fún wa lé òní tí o sì ń jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó yé wa ṣàánú fún wa. Ẹgbẹ́kẹ́gbẹ́ tí kì í jẹ́ kí a gbọ́ràn yọ wá kúrò láàrin wọn ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ń bá àwọn ẹlòmíràn wá tí wọ́n wá ń wòran tí wọ́n ń gbọ́ pé a lọ sí Olúwa tí àwọn náà ń bọ̀ ṣùgbọ́n tí ohun tí a ń kọ́ tí kò yé wọn bàbá ṣí wọn létí ní orúkọ Jésù ṣàánú fún wa jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó yé wa jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kí ó lè ní orúkọ nínú ìwé ìyè ní orúkọ Jésù Kristi Olúwa wa ẹ jẹ́ kí a jókòó. lónìí à ń yẹ ìwé mímọ́ wò ní orí ẹ̀kọ́ pàtàkì tí ó ṣe iyebíye èyí ni wípé ẹlẹ́sìn ni ọ́ tàbí onígbàgbọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti ń pe orúkọ olúwa ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti ń gbé bíbélì ni ìyàtọ̀ tí ó wà láàrin ẹlẹ́sìn àti onígbàgbọ́ tí kò yé dáradára bí a bá sì ń fi ẹlẹ́sìn pé onígbàgbọ́ tí a ń fi onígbàgbọ́ pé ẹlẹ́sìn èdè àìyedè yóò wà nítorí àìmọ̀kan tí ó wà nínú ọkàn wa ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n tilẹ̀ dàbí ẹni wípé wọ́n ń sin olúwa ṣùgbọ́n tí ó jẹ́ wípé àgàbàgebè àti àfaraṣe ló pọ̀ jù tí wọn ò sì mọ̀ wípé kò sí ohunkóhun tí ẹlẹ́sìn lè rí gbà lọ́wọ́ ọlọ́run bí kò ṣe ìyà ìdájọ́ àti ìbínú ọlọ́run tí ó gbóná púpọ̀ púpọ̀ ṣùgbọ́n nítorí àìmọ̀kan àti èdè àìyedè tí ó wà ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti máa ń lọ ni ó ṣe ṣe pàtàkì lónìí bí a bá ti ń pe àwọn orí ọ̀rọ̀ ọlọ́run kí o má ṣe jẹ́ kí ohunkóhun kí ó di ọ lọ́wọ́ bí o bá mọ bí a ti kọ̀wé kí o gbé gègé rẹ bí mo bá ti ń pe àwọn orí ẹsẹ wọ̀nyí kí o máa kọ wọ́n sílẹ̀ bí o bá ti ń délé kí o tún máa yẹ̀ ẹ́ wò láti jẹ́ kí o lè dá ọ lójú ìyàtọ̀ tí ó wà láàrin ẹlẹ́sìn àti onígbàgbọ́ láti ìṣẹ̀dálẹ̀ ayé láti ìgbà tí àwọn ènìyàn ti ń ké pe ọlọ́run ni ó dàbí ẹni wípé àti èpò àti àlìkámà ni wọ́n wà nínú ayé láti ìgbà tí àwọn ènìyàn tí a ti ń fi orúkọ ọlọ́run pè wọ́n ni àwọn onígbàgbọ́ tòótọ́ àti àwọn àgàbàgebè ẹlẹ́sìn àwọn tí wọ́n fi ẹnu súnmọ́ olúwa ṣùgbọ́n tí ọkàn wọn jìnnà réré sí ọlọ́run ni wọ́n ti wà ó wà ní ìlú òkèèrè lẹ́yìn òkun ó sì wà ní ilẹ̀ tiwa níhìn yìí ó tilẹ̀ dàbí ẹni wípé àwọn ẹlẹ́sìn ni wọ́n pọ̀ ju onígbàgbọ́ lọ bí ìwọ náà bá ti wò ó yí káàkiri bí o bá dé oko gẹ́gẹ́ bí àgbẹ̀ àwọn èèpò tí ó máa ń hù láì jẹ́ wípé àti ọwọ́ àgbẹ̀ gbìn wọ́n àwọn ni ó máa ń pọ̀ ju àwọn ohun tí a gbìn tí ó léèrè tí ó máa ń mú èso wá àwọn èèpo ni ó máa ń pọ̀ ju àlìkámà lọ bẹ́ẹ̀ náà ni ní ilé ìsìn gbogbo àwọn tí wọ́n máa ń wá ṣùgbọ́n tí kì í ṣe láti jẹ́ onígbàgbọ́ tòótọ́ àwọn ẹlẹ́sìn àwọn tí wọ́n máa ń gbé bíbélì àwọn tí wọ́n ń pe orúkọ ọlọ́run mọ́ ara wọn ṣùgbọ́n tí ọlọ́run ò mọ̀ wọ́n ní ènìyàn tirẹ̀ àwọn ni wọ́n pọ̀ jù àwọn ọmọ ìmọ́lẹ̀ lọ ó sì ṣeé ṣe a ò ní fẹ́ kù láàrin wa ní àṣálẹ́ yìí tí a jókòó tí a rò wípé onígbàgbọ́ tòótọ́ ni wá ṣùgbọ́n tí ó jẹ́ wípé bí ọjọ́ ìkẹyìn bá dé bá ọ láì ní ìyípadà. sí irú ipò tí ó wà nísinsìnyí ìka àbámọ̀ ọlọ́run má jẹ́ kí a fi hánu nítorí pé ní ọjọ́ ni tí ó ń bọ̀ wá ọjọ́ ìdájọ́ ọjọ́ tí oníkálukú yóò rí ara rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ti rí ẹkún àti òṣè àti àbámọ̀ yóò pọ le ọjọ náà. mo sì gbàgbọ́ wípé ìwọ tí ó wà níhìn lónìí nítorí pé o fẹ́ tan ara rẹ jẹ òun ló ṣe wá àbí bẹ́ẹ̀ kọ́ nítorí bẹ́ẹ̀ ó ṣe pàtàkì bí ọlọ́run bá fi ọ́ hàn gẹ́gẹ́ bí ẹlẹ́sìn kò ní ṣe àǹfààní láti bá ọlọ́run jiyàn ẹni tí ó bá bá ẹlẹ́dàá rẹ̀ jiyàn ìparun òjijì ni ó dé bá irú ẹni bẹ́ẹ̀ bí ọlọ́run bá fi ẹ̀sùn sùn ọ́ wípé ó jẹ́ ẹlẹ́sìn aláfaraṣe ẹni tí kò mọ ọlọ́run ẹni tó rò wípé òun lọ sí ìjọba ọ̀run nígbà tí ó wà nínú òkùnkùn síbẹ̀síbẹ̀ bí ọlọ́run bá ti ń fi ọ́ hàn bí o bá lè ṣe bíi dáfídì tí o wípé ní tòótọ́ ẹlẹ́ṣẹ̀ ni mí àti ẹlẹ́sìn lásán ó dájú wípé ìdájọ́ yóò kúrò àánú yóò sì tẹ̀lé e ní ìwé wòlíì àìsáyà ni ó ti ń tẹ̀ ẹ́ mọ́ wa létí tí ó sì ń jẹ́ kí a mọ̀ àpèjúwe àwọn ẹlẹ́sìn tí wọn kì í ṣe onígbàgbọ́ ìwé wòlíì àìsáyà orí ìkejì dín ní ọgọ́ta fifty eight five eight láti ẹsẹ̀ ìkíní ké rárá má ṣe dá sí gbé ohùn rẹ sókè bí ìpè kí o sì fi ìrékọjá àwọn ènìyàn mi hàn wọ́n àti ilé Jákọ́bù ẹ̀ṣẹ̀ wọn o àti ń béèrè nínú ọkàn rẹ bóyá o ti ka ìwé tí à ń kà yìí orí ẹsẹ̀ yìí bóyá o ti kà á kí ni ṣe ti ọlọ́run láti máa sọ fún òjíṣẹ́ rẹ̀ oníwàásù tí a ń pè ní wòlíì aísáyà wípé ké rárá kí ni ṣe tí ò wípé sọ ní ohun jẹ́jẹ́ sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún àwọn ènìyàn mi nítorí wípé bí o bá ń bá agbọ́mágbà alágídí ọkàn ẹni tí ó ń fi ara rẹ̀ pẹ́ ẹni tí kò jẹ̀bi ó máa ń bá irú ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ o ní láti gbé ohùn rẹ sókè bí o bá ti ń pe ènìyàn ní ìgbàkúùgbà tí o ti ń sọ wípé lágbájá tí ò ní dáhùn bí o bá ń bá irú ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ o ní láti ké rárá èyí jẹ́ wípé àwọn ènìyàn wọ̀nyí jẹ́ agbọ́mágbà aṣetinú ẹni olórí kunkun nítorí wípé kì í ṣe àkọ́kọ́ tí ọlọ́run yóò ké sí wọn tí ó sì bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n nítorí agídí ọkàn wọn nítorí pé wọ́n fi mímọ̀ ṣe àìmọ̀ nítorí wípé wọ́n ń lọ ní ọ̀nà àìgbọràn ọlọ́run láti sọ fún oníwàásù yìí wípé kí ó ké rárá ìwọ náà sì mọ̀ ní àwọn ibi tí a ti ń jọ́sìn wípé bí wọ́n bá fẹ́ sọ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ wọn kì í ké rárá wọn kì í kígbe sókè wọn á sọ ní ohùn jẹ́jẹ́ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn yorùbá sì máa sọ fún wa wípé a kì í fi ẹ bọ̀rọ̀ gba ọmọ lọ́wọ́ èkùrọ́ ṣé a ti gbọ́ bẹ́ẹ̀ rí ẹni tí ó ti jinlẹ̀ nínú ẹ̀ṣẹ̀ kì í ṣe pé a máa fọwọ́ ra ní orí a máa fọwọ́ kọlé ọrùn a máa rẹ́rìn pẹ̀lú rẹ̀ wípé ẹ̀ṣẹ̀ ò dáa kò dáa kó ṣe bẹ́ẹ̀ bí èèyàn bá ṣe bẹ́ẹ̀ ìdájọ́ ọlọ́run wà bó bá sọ bẹ́ẹ̀ kò ní gbọ́ ké rárá má ṣe dá sí kí ni ìtumọ̀ wípé má ṣe dá sí ó ń sọ fún wa wípé láti orí dé ilẹ̀ láti ọba títí dé àwọn ìjòyè títí dé àwọn ọlọ́gbọ́n títí dé àwọn mẹ̀kúnnù tí ó wà ní orílẹ̀-èdè náà ni wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ẹ́ ó sì sọ fún wa lónìí wípé àti àgbà àti èwe àti ọkùnrin àti obìnrin kò sí ẹnìkan tí a lè rí dá sí kò sí ẹni tí a lè rí yọ sílẹ̀ ó ní ké rárá má sì ṣe dá sí o gbé ohùn rẹ sókè bí ìpè kí o sì fi ìrékọjá àwọn ènìyàn mi hàn wọ́n kò sọ wípé kí a fi ìrékọjá ènìyàn mi hàn àwọn ẹlòmíràn ó ní ẹni tí ó ń dẹ́ṣẹ̀ ẹni tí ó wà ní ìwà tí ó lòdì sí ti ọlọ́run àwọn ni kí a fi ìrékọjá wọ̀nyí hàn wọ ẹsẹ̀ ìkejì kí o wo ìwà àwọn tí a ń pè ní ẹlẹ́sìn bí wọ́n ti dẹ́ṣẹ̀ tóní bí wọ́n ti jẹ́ agbọ́mágbà tóní bí wọ́n sì ti jẹ́ aṣetínú ẹni tóní bẹ́ẹ̀ ni wọ́n ń sọ fún wa ní ẹsẹ̀ ìkejì ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́ wọn ò yéé lọ sílé ìsìn wọn ò yéé ka bíbélì wọn ò yéé lọ láti gba omi àdúrà wọn ò yéé ka sáàmù wọn ò sì yéé lọ sí ilé ìsìn ní ọjọ́jọ́ ìsinmi ó ń sọ fún wa wípé ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́ wọ́n sì ní inú dídùn láti mọ ọ̀nà mi bí orílẹ̀-èdè tí ń ṣe òdodo tí kò sì fi ìlànà ọlọ́run wọn sílẹ̀ wọ́n ń béèrè ìlànà òdodo wọn ni lọ́wọ́ mi wọ́n á sì máa ṣe inú dídùn àti súnmọ́ ọlọ́run à ń sọ fún wa ìwà ẹlẹ́sìn ẹlẹ́sìn jẹ́ ẹni tí bí o bá dé ilé rẹ̀ ó ṣeé ṣe kí ojú bíbélì kan ni o máa rí ní orí tábìlì bí o bá dé ilé rẹ̀ kí ó tó jẹun a sọ wípé ẹ jẹ́ kí a gbàdúrà bí o bá sì dé ilé rẹ̀ tí ó ń béèrè wípé ohun tí o fẹ́ dáwọ́lé ni báwo ló ṣe lè ṣeé ṣe a ni mo gbẹ́kẹ̀lé olúwa ni olúwa yóò pèsè ó ṣeé ṣe kí ó tilẹ̀ kọ́ ilé rẹ̀ kí ó sọ wípé Jehovah jire olúwa ló pèsè tàbí kí ó ra mọ́tò kí ó kọ sẹ́yìn rẹ̀ olúwa lé olùṣọ́ àgùntàn mi ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọtí òye rùn lẹ́nu ẹ o ẹlẹ́sìn ó ṣeé ṣe kó ti fá ìyàwó kó ti ó ṣeé ṣe kó má tilẹ̀ tí ì owó orí ìyàwó ni ṣùgbọ́n kí wọ́n ti bí ọmọ méjì àbí mẹ́ta kí ó wá di lẹ́yìn ọmọ méjì àbí mẹ́ta kí wọ́n tún gba ilé ìsìn lọ kí wọ́n sọ fún àlùfáà wípé a fẹ́ ṣe ìgbéyàwó àwọn náà tún lọ sí iwájú pẹpẹ wọn àtún ẹ wọn àtún àwọn tún pín àwọn ìwé pélébé pélébé wípé à ń ṣe ti ìgbéyàwó o wọn tún pẹran wọn fi ilé pọn wọn fi ọ̀nà pọn àwọn ọmọ sì wálẹ̀ rẹ́bẹ̀rẹ́bẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe ìgbéyàwó àwọn ẹlẹ́sìn bó bá ti ń rí wọn wọn ò ṣòro mọ̀ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe kí wọ́n máa lo àwọn ẹ̀gbà ọwọ́ ti ọrùn ti òrùka etí òrùka gbogbo wọn àkókò ra ṣùgbọ́n bí wọ́n bá ti ń bọ̀ ní ilé ìsìn wọn á ṣí àpamọ́ ọmọ àpamọ́ wọn kò sínú ẹ̀ torí pé wọ́n fẹ́ gún régéjé níwájú olúwa bí wọ́n bá tún ti ń jáde bí wọ́n bá ti tún fẹ́ wọ ọkọ̀ èrò wọn á tún ṣí àpamọ́wọ́ wọn á tún kó sétí wọn á tún kó sọ́rùn àwọn ẹlẹ́sìn là ń pè bẹ́ẹ̀ ó ń sọ fún wa wípé ṣùgbọ́n bí ìwà wọn ti burú tó nì wípé lójoojúmọ́ ni wọ́n ń wá mi ẹsẹ̀ ìkẹta ó tún sọ fún wa wípé wọ́n jẹ́ ẹni tí ń gbàdúrà àwọn ni bó bá di òru bí àlàkalà bá dé tí wọ́n làágùn wá láti ojú oorun wàá gbọ́ jésù gbà mí jésù gbà mí jésù gbà mí dáríjì mí dáríjì mí dáríjì mí ẹ̀ṣẹ̀ tó dásùn lálẹ́ àná òjúlẹ̀ ológbò tàbí èkúté tàbí adìyẹ wọn ò yé lé e lójú oorun bó bá sì ti ń jí bẹ́ẹ̀ ló ń wá sáàmù tí ó kà bẹ́ẹ̀ ló ń gbàdúrà sí omi nínú ìgò tí ó ń mu omi tí ó ń sọ pé àjẹ́ kúrò lẹ́yìn mi à àjẹ́ ẹ̀bá ti kúrò lẹ́yìn ẹ̀ ti pẹ́ ẹ̀ṣẹ̀ tí ò kúrò lọ́wọ́ ẹ̀ nì torí àwọn tẹ́ṣẹ̀ bá wà lọ́wọ́ ẹ̀ àwọn tí ìwàkiwà ìrìnkìrìn tó bá wà lọ́wọ́ wọn àwọn làjẹ́ ń lé káàkiri ṣùgbọ́n bó ṣe ti àwọn onígbàgbọ́ tòótọ́ ni àwọn tí wọ́n ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àwọn tí a fi ẹ̀jẹ̀ Jésù Kristi ra padà àwọn tí a kọ orúkọ wọn sí inú ìwé èyè lé ọ̀run bàjẹ́ ń rí wọn ó ń sá nì bó ṣe ń rí wọn ó ń sá nì èṣù pàápàá bó bá wá pẹ̀lú ìdánwò tàbí ìdẹ́wò rẹ̀ bó bá ti ń sọ wípé àkọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run wípé mo jẹ́ aṣẹ́gun bẹ́ẹ̀ lèṣù ń sá lọ ṣùgbọ́n bó wá di wípé onílẹ̀ mú látọjú oorun à ń sin ọ́ nínú omi à ń sin ọ́ nínú nínú sàárè tàbí à ń sin ọ́ káàkiri o sì ń jí o ń o ń sọ pé padà lẹ́mí sátánì padà lẹ́mí sátánì ìgbàlà ló yẹ kó wà ṣùgbọ́n àwọn èèyàn wọ̀nyí wọ́n ń gbàdúrà wọ́n ń gbà àwẹ̀ ọ̀dọọdún ó ṣeé ṣe kí wọ́n ka ogójì ọjọ́ kó pé pátápátá kan sọ pé à mi ò yọ̀ kan kúrò nú ẹ̀ rí ó sì ṣeé ṣe lásìkò àwẹ̀ ẹ̀nì kò jẹ́ mẹ́mu kò jẹ́ mutí kò jẹ́ mu sìgá àwọn alárédè tí wọ́n wà níta àwọn tí wọ́n tí wọ́n rẹ́ǹtì ilé fún níta àwọn á wà ń bẹ̀ ṣùgbọ́n ní gbogbo ogójì ọjọ́ ni wọ́n máa gba àwẹ̀ wọ́n máa ṣe ìsẹ́ra ẹni bí ogójì ọjọ́ bá ti kọjá ó parí ó tún padà sínú ebi ẹ̀ sínú ọtí ẹ̀ ó di kó máa sun gọ́tà ṣùgbọ́n bó wá Sunday o à ń láti rí nínú ilé ìsìn ó sì ṣeé ṣe kó tiẹ̀ máa ṣiṣẹ́ pàápàá nínú ilé ìsìn àwọn wọ̀nyí ni bíbélì ń jẹ́ kó yé wa wípé ẹlẹ́sìn lásán ni wọ́n bí ikú bá pa ojú wọn dé nírú ipò bẹ́ẹ̀ ó dájú wípé ọ̀run àpáàdì ni ní ẹsẹ̀ ìkẹta ni ó ń sọ pé ṣùgbọ́n ṣùgbọ́n ẹsẹ̀ ìkẹta nítorí kí ni àwa ṣe ń gbà àwẹ̀ tí ìwọ kò sì rí irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọn á gbàdúrà lásán wọn á wá sí ẹ̀kọ́ bíbélì lásán wọn á gbà àwẹ̀ lásán ìwọ náà lọ béèrè lọ́wọ́ wọn ó sáàmọ̀ wọ́n wọ́n wà létí òkun bí wọ́n ti ń gbàdúrà tóòní tí wọ́n sì ń gbà àwẹ̀ tóòní àjẹ́ òjò wọ́n lẹ̀ àwọn ni wọ́n ń gbọ́ tán sọ pé ẹyẹ ń ké bó ṣe tàwọn tán ní ìgbàlà ni àwọn tí a ti dárí gbogbo ẹ̀ṣẹ̀ wọn jì pátápátá bẹ́ẹ̀ yẹ ké ó kàn ké dànù ni ṣùgbọ́n bó jẹ́ tẹ́ni tí ó tí ní ìgbàlà ẹni tí a ò tí ì dárí ẹ̀ṣẹ̀ jì bó lógbò rìn lóru bó bá rí ojú ológbò à ni wọ́n dé o kò ní lè sùn bó gbọ́ ti ẹsẹ̀ àwọn kan tí wọ́n ń rìn níta kò ní lè sùn ibikíbi tó wà kò sí bí bẹ́ẹ̀dì tó ń sùn lé lórí kò sí bó ṣe lè níye lórí tó ó ṣeé ṣe kó jẹ́ pé ṣe ni wọ́n mú bẹ́ẹ̀dì nì ṣe ni wọ́n gbé e wá láti òkè òkun ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò ní lè rọrùn sùn bó kọ́lé sílẹ̀ àwọn oṣó àti àjẹ́ wọn níjẹ́ gbé inú ẹ̀ ó lè kọ́lé sílẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n wà nínú rẹ̀ ṣùgbọ́n kí òun kó tún lọ wá ìyàrá kan níta kó máa dágbé irú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn náà ò tó bẹ́ẹ̀ láti lọ lé láti kó èrè oko lọ sílé wọn ò tó bẹ́ẹ̀ nítorí bí àwọn èèyàn inú ayé bí wọ́n bá rí wọn kíá wọn àfọwọ́ bà wọ́n nítorí kíni nítorí pé wọn ò mọ ojú Ọlọ́run wọn ò mọ bí a ti sin ọlọ́run wọ́n jẹ́ ẹlẹ́sìn lásán ṣùgbọ́n wọn kì í ṣe onígbàgbọ́ bí wọ́n bá sì gbà àwẹ̀ ọlọ́run kì í rí i òun ni ó ṣe sọ wípé nítorí kí ni àwa ṣe ń gbà àwẹ̀ tí ìwọ kò sì rí i nítorí kí ni àwa jẹ ọkàn wa ní ìyà tí ìwọ kò sì mọ̀ kíyèsí lè ọjọ́ àwẹ̀ ẹ̀yin ẹ̀yin ń ṣe afẹ́ ẹ sì ń fi agbára múni ṣe gbogbo iṣẹ́ yín kí ni bíbélì ń pè ní wípé ẹ̀yin ń ṣe afẹ́ àìsáyà orí kẹta mo ń kà á láti ẹsẹ̀ ìkẹrìndínlógún èyí jẹ́ ohun tí ó ba orílẹ̀-èdè wa jẹ́ ó wà láàrin àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn ó sì wà láàrin àwọn tí wọn kò tiẹ̀ gbọ́ kankan rárá ó wà láàrin àwọn ọ̀mọ̀wé ó sì wà láàrin àwọn púrùǹtù tí wọn ò mọ nǹkan kan afẹ́ ó ba ìgbésí ayé wọn jẹ́ pátápátá wọn a sì náwó wọn fowó ṣòfò láti ẹsẹ̀ kẹrìndínlógún ní àìsàn orí kẹta pẹ̀lúpẹ̀lú olúwa wípé mo fẹ́ kí o fiyèsí dáradára kò sọ wípé oníwàásù wípé àwọn ẹlòmíràn bí a bá bi wọ́n tí a bá sọ wípé à ṣé bí o gbọ́ wípé ẹ àna rẹ̀ ń yẹ̀yìn òkú padà ó ṣe lọ à á ní ṣọ́ọ̀ṣì wá ní àwọn ẹlẹ́sìn nìyẹn kò mọ̀ wípé olúwa wípé a sọ pé ṣọ́ọ̀ṣì wá ní bí ọ̀rẹ́ bá dé tó sọ pé à mo dé o ẹ wá fi ọtí ṣe mí lálejò à á ní ṣọ́ọ̀ṣì wọ ọgbà fún wa bẹ́ẹ̀ àwọn ẹlẹ bó bá a ṣe mọ àwọn ẹlẹ́sìn nìyẹn àwọn tí kìí ṣe onígbàgbọ́ àwọn tí wọn ò ní ìdánilójú ohun tí wọ́n gbà wọ́n á sọ wípé à bó bá sọ wípé ìyàwó ẹ̀ ò sì bímọ ó sì dákẹ́ bẹ́ẹ̀ bó bá dákẹ́ tara ẹ̀ abá ẹ̀ dákẹ́ ò lọ́wọ́ àkejì kò mú ìyàwó kejì látàbúlẹ̀ bóyá ó ṣeé ṣe kó lè bímọ à á ní ṣọ́ọ̀ṣì wọn ò jẹ́ gbà mi má ṣe bẹ́ẹ̀ wọ́n á lé mi jáde àbí ká sọ fún wọn pé ah, obìnrin ṣá ni ìyàwó ẹ̀ ń fi ọmọ bí èkíní ìkejì ìkẹta obìnrin obìnrin ah, bó o bá bí ọkùnrin o ò ní rẹ́ni tá a ṣe àròlé ẹ̀ o ò ní rẹ́ni tá a dúró sílé tó bá kù o ò ṣe fẹ́ kejì bí wọn bá gbà fún yín ní ṣọ́ọ̀ṣì yìí o ò ṣe fẹ́ síta a ní wọn mọ bá a ṣe máa wọn ẹlẹ́sìn nìyẹn wọn ò ní ìdánilójú kí ni ọ̀rọ̀ ọlọ́run wí wọn ò mọ̀ wípé olúwa wípé bóde àsìkò àsìkò kérésìmesì nínú ilé ìsìn wọn àbí àsìkò Easter àjínde tó bá sọ pé ó sì wá bẹ́ẹ̀ ni wípé ó ń ṣọ̀fọ̀ ó sì múra gẹ́gẹ́ bí ẹni pé ọkùnrin ni ọ́ ò mọ bọ́ ti ń ṣe ni báwọn náà ti ń ṣe wọ́n kó sétí nì wọ́n sì máa ń kó sọ́rùn yádìlẹ̀ gbogbo àti ìfipajú á sì dàbí eégún níta obìnrin á wọ aṣọ tó pọ́n kànlẹ̀ látòkè bó bá tiri tó ti yọ lókèrè wá ní àwọn náà ń bọ̀ yẹn àwọn ẹlẹ́sìn nìyẹn ṣùgbọ́n wọn ò sì mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run kọ̀ fún wọn bẹ́ẹ̀ wọn ò mọ̀ túmọ̀ wípé Olúwa wípé bí wọn ò bá ṣe é wọn á sọ pé ah a ṣẹ̀ṣẹ̀ rí ẹ̀kọ́ Bíbélì kan o wọ́n sọ fún wa bẹ́ẹ̀ wípé ká má jalè o ah òmẹ́ntí ò fẹ́ kó jalè nìyí wọ́n ní àgbọ́dọ̀ gba rìbá o pé owó ẹ̀yìn ó burú o ṣé wọ́n wí ni ìwọ orí kà nínú ìwé ọ̀rọ̀ Ọlọ́run ó ní pẹ̀lúpẹ̀lú ta ló wí pé Olúwa wí pé nítorí àwọn ọmọbìnrin sí òní gbéraga tí wọ́n sì ń rìn pẹ̀lú ọrùn gíga ó jẹ́ mọ̀ èyí tí a ń pè ní afẹ́ ìrìn tó ń rìn lẹ́sẹ̀ bó ṣe yan tí ó ń fi ìfẹ́kùfẹ́ rìn láti pe àwọn ọkùnrin láti bá ọ ṣe ìfẹ́kùfẹ́ ojú ọlọ́run rí ọ àbájọ tó gbàdúrà tọ́lọ́run ò gbọ́ àbájọ tó gba àwẹ̀ títí títí ṣùgbọ́n tí wàhálà rẹ tí ò fi ọ sílẹ̀ ó ní àti pẹ̀lú ojú ìfẹ́kùfẹ́ èwo la ń pè lójú ìfẹ́kùfẹ́ bó bá rójú wàá mọ́ tìró àti èyí tí wọ́n fi ń kó ètè wàá sì rí tán máa ṣojú règbèrègbè bẹni tó fẹ́ ṣe àgbèrè ojú ìfẹ́kúfẹ́ nìyẹn àwọn náà ń jẹ́ kí àwọn pásítọ̀ olùṣọ́ àgùntàn àwọn náà ń jẹ́ kí wọ́n dẹ́ṣẹ̀ bó bá gbọ́ pé pásítọ̀ o ó tún ti bímọ kan o tí a mọ̀ nípa ẹ o àwọn olójú àgbèrè náà fà wọ́n sì kúnlẹ̀ sìn káàkiri ó sì sọ fún wa wípé wọ́n ń rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kùfẹ́ tí wọ́n ń rìn tí wọ́n sì ń yan bí wọ́n ti ń lọ tí wọ́n sì ń jẹ́ kí ẹsẹ̀ wọn rówóró wọ́n fi ṣàwòrò sí ẹsẹ̀ àwọn ọmọ èṣù là ń fi sí lẹ́sẹ̀ àwọn tí yorùbá bá mọ̀ wípé wọ́n ti ń wá wọ́n ti ń wá wọ́n ti ń wá tí wọ́n sì mọ̀nà ọlọ́run tó ń sọ pé ìwọ ọmọ yìí má lọ mọ́ wọ́n á kó nǹkan sí wọn lẹ́sẹ̀ èyí tí wọ́n ń kó sí àwọn àbíkú lẹ́sẹ̀ nìwọ náà tún kó sẹ́sẹ̀ tó kó sọ́wọ́ tó kó sétí tó yan èṣù ló kó nǹkan sí ọ létí èṣù ló sì kó sí ọ lọ́wọ́ bẹ́ṣù bá sì ti ń rí ọ nígboro ó ti mọ̀ pé ìkànnù wọn nìyẹn àwọn ènìyàn rẹ̀ kò sì kò sì yéé fi làkúrègbè dá irú àwọn ènìyàn bẹ́ẹ̀ lọ́lá àìsàn jù wọ́n sílẹ̀ rúgurúgun kò jù wọ́n sílẹ̀ orí yíyí ńkọ́ bó bá lọ sílé ọgbà tán ti ń wo àwọn àwọn tó rí wọn yí wàá rí wọn bẹ́ẹ̀ wọn ò sì mọ̀ ó mà ṣe o kí ẹnìkan kí ó lè sọ fún wọn pé ohun tí ó sún wọn débẹ̀ ni irú ìwà tí wọ́n hù èyí ni ọlọ́run kò fi gbọ́ tiwọn ṣùgbọ́n bí ó ṣe àwa tí ọlọ́run ṣí létí tó sì tó sì jẹ́ kí ojú wa kí ó là mo gbàgbọ́ wípé bí a bá jáde a máa kìlọ̀ fún wọn ó ń sọ ní ẹsẹ̀ kẹtàdínlógún wípé nítorí náà olúwa yóò fi èépá lu àtàrí àwọn ọmọbìnrin Síónì ó yà mí lẹ́nu bó bá rí àwọn obìnrin tó ń parí olúwa ló lù wọ́n ní àtàrí ìdájọ́ ọlọ́run ni olúwa yóò fi èépá lu àtàrí àwọn ọmọbìnrin Síónì wọ́n sì kún ìgboro gbogbo irun ti lọ tán pátápátá èyí tí irun ẹ̀ ò lọ iná ò kúrò ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìtìjú ni aṣọ ń bò mọ́ra èyí tí wọn bá sì bo ìtìjú wọn mọ́ra wọn á tún kó aṣọ oníhò wọn á tún wọ̀ ọ́ gbogbo nǹkan táwọn òyìnbó ṣe ó ti jẹ wọn ní ara tán pátápátá a ò tí ì gbé wọn sí wọn ń para wọn wọn ń kú láàyè olúwa yóò sì fi ìhòòhò wọn hàn wí fún mi ǹjẹ́ wọn kì í rìn ní òhò ń sinsìnyí wọ́n rìn ní oho obìnrin onílé ọlọ́nà ó lè ní mọ́tò ayọ́kẹ́lẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àtúmú ìró ẹ̀ àṣẹ sí méjì wàá máa rí ìhòòhò ẹ̀ ń ta wọn ní tìjú mọ́ bó bá rí wọn léjó bó rí wọn níbi tí wọ́n ti ń wo sinimá káàkiri bó rí wọn lẹ́gbẹ̀ẹ́ títì ìwọ náà wí fún bí ò bá jẹ́ wípé ọpọlọ ọpọlọ wọn pé nǹkan pápá ó tún ti ń ṣẹlẹ̀ ńbẹ̀ à a fi mọ́tò sí ẹ̀gbẹ́ títì onílé ọlọ́nà a máa jó nígboro bó bá jẹ́ni tó ń wa mọ́tò wọn ni ẹ jọ ẹ jáfa ẹ jẹ́ ká kọjá ẹni tó ń sin èṣù ojú wọn kì í ríran ọlọ́run sì sọ fún wa wípé àwọn ẹlẹ́sìn ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ kò sí mọ́ ṣe lè ṣe bẹ́ẹ̀ tó ní ọjọ́ sátidé bó bá ti di ọjọ́ sunday wọ́n tún gbé bíbélì kúrúkẹrẹ kúrúkẹrẹ wọ́n lọ sílé ìsìn nǹkan tán sì ń ka òye wọn bọ́n bá sì jáde tó sọ pé kí ni wọ́n sọ nílé ìsìn á ló ń kàn lọ náà ni òun ò gbọ́ kí náà sọ ní ẹsẹ̀ ìkejìlélógún lé ọjọ́ náà olúwa yóò mú ògo ṣáworo wọn kúrò àti ọ̀ṣọ́ wọn àti ìwérí wọn bí òṣùpá mo bá lọ sí ilé ìsìn ní ìgbà mìíràn gèlè tí ẹlòmíà wé òní rí oníwàásù wàá ṣe máa garùn lẹ́yìn obìnrin aláfẹ́ ayé kí ló sì kó sínú ẹ̀ pépà ló kó sínú ẹ̀. ṣé ìwà ọlọ́gbọ́n nìyẹn àbí òmùgọ̀ ká tún wọṣọ ká wégele ká má jẹ́ ká rí oníwàásù ká má jẹ́ kí á gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹlòmíì wàá jókòó sẹ́gbẹ́ òórùn ní pátápátá látòkè délẹ̀ àti ẹ̀wọ̀n àti júùfù àti ìbòjú àti akẹ́tẹ̀ àti ọ̀ṣọ́ ẹsẹ̀ àti ọ̀já orí àti ago olóòórùn dídùn àti òrùka etí ṣé o ń rí nínú bíbélì tiẹ̀ àbí bíbélì tèmi yàtọ̀ ah, torí àwọn ẹlòmíì wọ́n sọ pé ah ńgbà tó dẹ̀ ti ń lọ sí ẹ̀kọ́ bíbélì ah, wọ́n máa ti fi òfin dìé kalẹ̀ ah, wọn ò ka bíbélì àwọn tí wọn kì í ṣe onígbàgbọ́ kò yé wọn ọ̀nà ọlọ́run ò yé wọn ọ̀nà àwa ọmọ ọlọ́run pàápàá kò yé wọn àbóyé wọn rárá òrùka àti ọ̀ṣọ́ imú ìpààrọ̀ aṣọ wíwọ̀ àti aṣọ ìlékè àti ìbò ìbọ̀rùn àti àpò àti àwòjíji àti aṣọ ọ̀gbọ̀ dáradára àti ìbòrí àti ìbòjú yóò sì ṣe pé òórùn búburú yóò dípò òórùn dídùn tí wọ́n bá ti jó irun títí títí títí tí wọ́n ti fi nǹkan wọ́ra títí títí àwọn adì arúgbó kalẹ̀ kò tí ì pé ọgbọ̀n ọdún àti di arúgbó bó bá wojú ẹ̀ wà nǹkan lọ ń bẹ̀. ìdájọ́ ọlọ́run nìyẹn àwọn ẹlẹ́sìn ni à ń sọ yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn á ka bíbélì wọn á gbàdúrà wọn á gba àwẹ̀ abájọ tó ò gbọ́ ọlọ́run kì í gbọ́ ti àgàbàgebè yóò sì ṣe pé òórùn búburú yóò wà dípò òórùn dídùn àkísà yóò sì dípò amúre ó yẹ kí a wò wọ́n dáradára àwọn tán wà nínú ayé ó sì ṣeé ṣe kí ìwọ náà pàápàá kó ti sọnù sínú ayé bó bá wo àwọn ọmọkùnrin míì wọn á dáṣọ etí aṣọ wọn wọn á tún ja wẹ́lẹ́wẹ́lẹ́ wọn fẹ́ wọ àkísà láyé àtijọ́ bí aṣọ èèyàn bá ya díẹ̀ ní etí ayagbe lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ránṣọ pé ẹ bá mi rán kò fẹ́ kò fẹ́ wọ àkísà ṣùgbọ́n nísinsìnyí fúnra wọn wọn tún tẹ bíléèdì abẹ wọn tún tẹ ẹ bọ̀ wọn tún ja etí ẹ wẹ́lẹ́wẹ́lẹ́ bó bá rí ẹ ní apá wọn wọn tún ja wẹ́lẹ́wẹ́lẹ́ ah, kí ló dé gbòòrò àwọn ẹlẹ́sìn nìyí wọ́n ti kó dé bí wọn náà bá gbà lọ́wọ́ wọn ó ara wọn ó di kó gbàdúrà kọ́lọ́run má gbọ́ ó di kó gbàwẹ̀ kọ́lọ́run sọ pé òun ò rí ọ ó di kó wọ wàhálà kọ́lọ́run sọ pé kó máa nìkan dáràn nǹkan ẹ yóò sì ṣe pé òórùn búburú yóò dípò òórùn dídùn àkísà ni yóò sì dípò àmùrè orí pípa yóò sì dípò irun dídì dáradára àwọn obìnrin lọ́lọ́run sọ̀rọ̀ ẹ̀ níhìn torí àwọn obìnrin ló máa ń dirí àbí bẹ́ẹ̀ kọ́ ó ní orí pípa ni ó sì dípò irun dídì ìwọ lọ wo àwọn ẹlẹ́sìn gbogbo nǹkan tí a ń kà níhìn ni ó jẹ́ ìpín wọn sísan aṣọ ọ̀fọ̀ dípò ìgbà àyà ìjóná ìjóná yóò sì dípò ẹwà wọ́n ti jó ara wọ́n sì ti jó irun èyí ti jẹ́ kí ó di mọ̀ fún wa wípé àwọn wọ̀nyí wọ́n jẹ́ ẹlẹ́sìn lásánlásán ó ní ọlọ́run ó ṣe gbọ́ tiwọn jẹ́ kí n tún wò ó sí ní ibi tí a ń kà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àìsáyà orí ìkejì dín ní ọgọ́ta ẹsẹ̀ ìkẹrin kíyèsí ẹ̀yin gbà àwẹ̀ fún ìjà àti agan àti lílù nípa ìkúùkù ìwà búburú ẹ má ṣe gbà àwẹ̀ bíi ti ọjọ́ yìí kí a lè gbọ́ ohùn yín lé òkè èyí ń sọ fún apẹ̀wọ̀n láti ronúkúwàdà bí kì í bá ṣe bẹ́ẹ̀ ilẹ̀kùn ọ̀run rere yóò tì mọ́ irú ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n bí o bá jẹ́ ronúpìwàdà tí o sọ fún ọlọ́run wípé o mọ̀ wípé o jẹ́ ẹlẹ́sìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n nísinsìnyí o ń fẹ́ jẹ́ onígbàgbọ́ tòótọ́ yóò fi ojú àánú rẹ̀ wò ọ́ mo fẹ́ kí o wo àwọn ọba orí ìkẹtàdínlógún seventeen àwọn ọba kejì orí ìkẹtàdínlógún kí o tún wo ìwà àwọn ẹlẹ́sìn tí wọn kì í ṣe onígbàgbọ́ bí mo ti ń pè é ni kí o máa kọ́ sílẹ̀ kí o sì máa ṣí bíbélì rẹ nítorí pé mo ń fẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dá ọ lójú kí o lè mọ̀ pé kì í ṣe àhesọ àwọn ẹni tí kò mọ̀ kan èyí jẹ́ ọ̀rọ̀ mímọ́ ọlọ́run tí ó ń kìlọ̀ fún wa tí ó ń sọ fún wa wípé kí a kọjá jíjẹ́ ẹlẹ́sìn kí a jẹ́ onígbàgbọ́ tòótọ́ àwọn ọba kejì orí ìkẹtàdínlógún mò ń kà láti ẹsẹ̀ ìkejì lé ní ọgbọ̀n. wọ́n bẹ̀rù olúwa pẹ̀lú wọ́n sì ṣe àlùfáà ibi gíga wọn ní fún ara wọn nínú àwọn ènìyàn lásán tí ń rúbọ fún wọn ní ilé ibi gíga wọn ní wọ ẹsẹ̀ kẹtàléníọgbọ̀n wọ́n bẹ̀rù olúwa wọ́n sì ń sin òrìṣà wọ́n bẹ̀rù olúwa bí àrá bá sán ní ojú ọ̀run wọ́n sọ pé ọlọ́run mi ò bọ́n bá rí ẹ̀jẹ̀ àbá mọ́tò wọn agbárí wọn ní jésù wọ́n bẹ̀rù olúwa ṣùgbọ́n òrìṣà kúrò nílé wọn ìwọ tó fi òrìṣà sílẹ̀ ńlé tó wá débi tó ń gbé wa lẹ́nu jó tó ń sọ pé ẹ gbàdúrà fún mi ẹ gbàdúrà fún mi òrìṣà ò ní jẹ́ kádúrà tá ń gbà fún ọ kò ní jẹ́ kó gbà á eré ìbejì ni tàbí èyí tó ń tapo sí nínú ilé ẹ pé kí o lè ní ẹ kó lè ní èrè ní ibi iṣẹ́ tó o sì débi tó tó dàbí áńgẹ́lì tó jókòó jẹ́jẹ́jẹ́ tó o sì dé tó sọ pé à mo ní wàhálà ni òrìṣà tó wà nílẹ̀ ló kó wàhálà bá ọ ṣé o mọ̀ pé o ò jẹ́ jẹ iṣu titun bí o bá jẹ́ pé o tún lọ ṣe ìrúbọ o sì ń gbé bíbélì ó sì sọ pé ó bẹ̀rù olúwa wo nǹkan tí wọ́n sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàléní ọgbọ̀n wọ́n bẹ̀rù olúwa wọ́n sì ń sin òrìṣà wọ́n sin òrìṣà wọn gẹ́gẹ́ bí ìṣe àwọn orílẹ̀-èdè tí wọ́n kó láti ibẹ̀ lọ àwọn tí wọ́n bẹ̀rù olúwa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí wọ́n ń dẹ́ṣẹ̀ àwọn ni a sọ fún wa wípé ẹlẹ́sìn lásán ni wọ́n o ǹjẹ́ ohun tó sì ṣe wá láàánú ni wípé àwa tí a máa ń káàkiri ẹ gbàdúrà fún mi gbàdúrà fún mi gbàdúrà fún mi wòlíì tó lọ bá létí òkun ẹlẹ́sìn ni bó bá mọ̀ jọ àti jẹ́ ẹlẹ́sìn lọ kò ní wà létí òkun lóòótọ́ ló ń gbà àwẹ̀ ṣé wọn náà rí paṣọ ẹ̀ ń pọ́n ìmọ́tótó yẹ ẹni tó jẹ́ ẹni mímọ́ ìwọ náà rí i pé irun ẹ̀ irun ọkùnrin ó ti dàbí tóbìnrin ṣọlọ́run ló fún níṣẹ́ irú ẹ̀ ṣe ọlọ́run ló ní kò gbọ́dọ̀ mọ tán ti ń gẹrun àwọn ilà sì lọ ń bá létí òkun ẹ gbàdúrà fún wa ẹ gbàdúrà fún wa èèyàn ọlọ́run ò tí ì mọ èèyàn ọlọ́run. àti a máa wá wọn káàkiri ẹni tó níyàwó méjì nínú ilé ẹni tó bímọ àlè káàkiri tó pọ̀ tí ó tiẹ̀ mórúkọ wọn tán a lọ́ọ́ máa bá wọn àní ẹ alàgbà wọ́n gbàdúrà fún wa ìwọ náà sàn pé látọjọ́ táwọn alàgbà wọn ti ń gbàdúrà wàhálà ò kúrò nílé ẹ àgbà náà ò kúrò kò gbowó kò gbà á sí ajáde àpò kò kúrò bí wọ́n fúnra ara rẹ bó o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ṣùgbọ́n tó sọ pé ó bẹ̀rù olúwa tó sọ pé à láti ìgbà tí wọ́n ti ń ṣe ẹ̀kọ́ bíbélì ní ọjọ́ ìṣẹ́gun mi ò pàjẹ́ rí òótọ́ ló ò pàjẹ́ ó pa ẹ̀ṣẹ̀ náà jẹ ojoojúmọ́ ló ń dẹ́ṣẹ̀ tó ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni momi tó ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tó ṣì ń wá bọ́n pèrò ìjọba ọlọ́run wàá sọ pé mi náà wà ń bẹ̀ ó jẹ́ ronúpòwàdà nítorí ìdájọ́ ń bọ̀ wá jẹ́ kí n sọ ohun tó ṣẹlẹ̀ sí àwọn rábì fún ọ èyí á sì jẹ́ ìkìlọ̀ fún ọ wo ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ó sì ṣe lé àtètè kọ́gbé ibẹ̀ wọn wọn kò bẹ̀rù olúwa nítorí náà ni olúwa ṣe rán àwọn kìnìún sáárín wọn tí wọ́n sì pa nínú wọn àwọn tí wọ́n ń dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀ àwọn tí wọ́n ń farapamọ́ ṣùgbọ́n tí wọ́n ń dẹ́ṣẹ̀ nítorí èyí ni wọ́n sọ fún wa ní ẹsẹ̀ kẹsàn-án àwọn ọmọ Ísírẹ́lì sì ṣe ohun ìkọ̀kọ̀ tí kò tọ́ sí Olúwa Ọlọ́run wọn wọ́n sì kọ́ ibi gíga fún ara wọn ní gbogbo ìlú wọn láti ilé ìṣọ́ tí àwọn olùṣọ́ títí dé ìlú olódi ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n wa ń sọ fún wa wípé nítorí ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ tí wọ́n ń dá òun ni ọlọ́run ṣe rán kìnìún sáàrin wọn tí ó sì ń pa wọ́n ṣé ìwọ náà ṣe ń dá ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ bí o bá ń dá ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ ìdájọ́ ń bọ̀ o ṣùgbọ́n bí o bá jẹ́ ronúpọ̀àdà tí o sọ fún ọlọ́run wípé ṣàánú fún mi nítorí ẹlẹ́ṣẹ̀ ni mí mo gba ẹ̀rí ọlọ́run jẹ́ wípé bí o bá ronúpọ̀àdà jinlẹ̀ jinlẹ̀ tí o ronúpọ̀àdà tọkàntọkàn yóò dáríjì ọ́ wo ìwé wòlíì àìsáyà orí ìkíní ìwé wòlíì àìsáyà orí ìkíní láti ẹsẹ̀ ìkọkànlá olúwa ní kí ni ọ̀pọ̀lọpọ̀ ẹbọ yín já sí fún mi èmi kún fún ọrẹ sísun àgbò àti fún ọ̀rá ẹran àbọ́pa bẹ́ẹ̀ ni èmi kò sì ní inú dídùn sí ẹ̀jẹ̀ akọ màálù tàbí sí ti ọ̀dọ́ àgùntàn àti sí ti òbúkọ. àwọn ẹlòmíràn wà lónìí ní àwọn ilé ìsìn káàkiri tí wọ́n sì ń pẹran síbẹ̀ fún ìrúbọ. àwọn ẹlòmíràn àtilẹ̀ gbé ó ṣeéṣe kí ó jẹ́ orí ẹran yìí lọ sí ìkórìta mẹ́ta èṣù ni wọ́n ń sìn o wọn ò sin olúwa àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ ti àbẹ́là tàbí ti tùràrí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ti pa ìlànà ọlọ́run dà èyí ni wàhálà ò ṣe kúrò ní ilé wọn bí o bá sì ń lọ sí irú ilé ìsìn bẹ́ẹ̀ ọlọ́run sọ fún ọ wípé lónìí bí o bá ti ń gbọ́ ohun rẹ̀ kí o ronúpìwàdà kí o ké pe olúwa ní ẹsẹ̀ ìkejìlá nígbà tí ẹ̀yin wá láti fi ara hàn níwájú mi ta ló béèrè yìí lé ọwọ́ yín láti tẹ àgbàlá mi nítorí wọn ò jẹ́ onígbàgbọ́ tòótọ́ wọn ò jẹ́ ọmọ ọlọ́run wọn ò jẹ́ ẹni tí a ti rà padà pẹ̀lú ẹ̀jẹ̀ jésù kristi èyí ni ọlọ́run ṣe ń lé wọn kúrò ní àgbàlá rẹ̀ ẹ má mú ọrẹ asán wa mọ èwo ni ọrẹ asán ìdá ẹlẹ́ṣẹ̀ ọrẹ asán ni ẹni tó lọ ṣe fàyàwọ́ ẹni tó lọ lu àwọn ẹlòmíràn ní jìbìtì ẹni tó ń jalè ẹni tó ń ta ọtí ẹni tó ń ta sìgá láti owó sìgá owó ìpànìyàn owó ọtí owó ìpànìyàn ó wá mú ìdá mẹ́wàá nú ẹ̀ ó ní mo wá fún olúwa o bó bá ṣe bó bá sì di ọjọ́ ọjọ́ ìsinmi irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn á jó wá síwájú pẹpẹ ni wọn á sọ wípé olúwa bùkún mi mo sì wá fi oore ọlọ́run hàn oore ọlọ́run ẹni tó ń ta ọtí tó ń ta sìgá ẹlòmíràn iṣẹ́ àgbèrè ló ṣe káàkiri tí àwọn ọkùnrin tí wọ́n ń bá ṣe ìwà ìbàjẹ́ tí wọ́n á sì fún lówó láti inú owó ìwà àgbèrè àtúmú ìdámẹ́wàá wá síwájú olúwa a ní mo wá mo re olúwa ni o olúwa tó dá mi sí ó dá sí láti ṣe àgbèrè ó dá sí láti ṣe ìfẹ́kùfẹ́ olúwa tó dá mi sí tó sì fún mi tó fún mi ní iṣẹ́ ṣe iṣẹ́ nìyẹn dá mi lóhùn ṣe iṣẹ́ nìyẹn a sì mú owó ẹ̀ wá síwájú olúwa ọrẹ asán ni tàbí ẹni tó ń lu àwọn ẹlòmíràn ní jìbìtì àwọn tó jẹ́ wípé wọ́n ń gba iṣẹ́ lọ́wọ́ ìjọba ó ṣeé ṣe kó jẹ́ contract ṣùgbọ́n kí iṣẹ́ tó bọ́ sí lọ́wọ́ òun náà mọ irú omi tó ń dà sílẹ̀ kó lè tẹ́lẹ̀ tútù owó tó fi ń dí àwọn ènìyàn lẹ́nu ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbà owó ìbá jáde a tún wá àwọn tí wọ́n sì jẹ́ oníwàásù tí àwọn pàápàá jẹ́ ẹlẹ́sìn wọ́n á sọ wípé à ẹ̀rí àpẹẹrẹ lágbájá ni àwọn ni òpó múréró ní ilé ìsìn àwọn ni igi lẹ́yìn ọgbà àwọn ni bàbá ìsàlẹ̀ fún wa ọlọ́run ò mọ̀ wọ́n ó ní wàhálà ṣe ń pọ̀ tó bẹ́ẹ̀ ṣùgbọ́n mo gbàgbọ́ pé àwa tí a wá lónìí a fẹ́ tẹ̀síwájú ní irú ìwà ẹlẹ́sìn bẹ́ẹ̀ àbí a fẹ́ tẹ̀síwájú bẹ́ẹ̀ ẹ má mu ọrẹ asán wá mọ́ tùràrí já sí ohun ìríra fún mi ilé ìsìn tí mo ń lọ ní ọjọ́ púpọ̀ sẹ́yìn gẹ́gẹ́ níbi ogún ọdún sẹ́yìn kí n tó mọ ọ̀nà ìgbàlà ìgbà tí mo sì jẹ́ ẹlẹ́sìn àá wọ aṣọ funfun inú wa dúdú ju kíni lọ ìwà ìkà ìbínú ìjà àrán ṣíṣónú agídí ọ̀tẹ̀ kò kúrò nínú wa bí a bá ti wọṣọ funfun à á gbàgbé pé ara tá a wọṣọ funfun sí ó dúdú inú tá a sì wọṣọ funfun sí pàápàá ó dúdú ju nǹkan míì lọ àwa ní ayé ìgbani a fìyàn sínú bó ṣẹ̀ wá ọdún márùn-ún ọdún méje ọdún mẹ́wàá ó wà nú wa síbẹ̀ mo jẹ́ ẹ̀kan nínú àwọn tó lùlù fún wọn nígbà náà àlákàlà òkúrò ń bẹ o ṣùgbọ́n bàbá ti ń lùlù ni àwọn èèyàn ń jó ni wọ́n ń fò sókè wọn á ní ẹ̀mí gbé wọn ẹ̀mí èṣù ni a máa yí wọn mọ́lẹ̀ ẹ̀mí ọlọ́run kì í yí yàn mọ́lẹ̀ kó tún lọ sílé ìsìn kẹ́mi ọlọ́run kó tún dọ̀tí aṣọ ẹ̀ kó tó dé kan ní mo ti ń bọ̀ olọjà ni àbẹ́ olo lọ ṣe kò ní ẹ̀mí ọlọ́run ni ẹ̀mí ọlọ́run kọ́ yìí ni àwa ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ bí n bá ti ń lùlù àtàwọn tí wọ́n ń ṣe àgbèrè tí wọ́n ń ṣe panṣágà àti àwọn tí wọ́n kó obìnrin jọ bẹ́ẹ̀ ni ẹ̀mí ń bà lé wọn ni wọ́n ń fi oríru bẹ́ǹchì nínú léèsì mo rí ni o kì í ṣe tí wọ́n pa nítàn fún mi mo jókòó sáárín wọn ni àjọ ń gbà àwẹ̀ ni àjọ ń ka sáàmù aago méjìlá aago mẹ́sàn-án lóru la ń gbàdúrà a lọ ń ṣe ìṣọ́ òru pàápàá àjẹwọ́ bàtà bí ìṣó bá gun ẹlẹ́sẹ̀ bó bá kó lọ sọ́run àpáàdì wo ẹsẹ̀ ìkẹtàlá ó ń sọ fún wa pé tùràrí jẹ́ so ìríra fún mi oṣù titun àti ọjọ́ ìsinmi ìpè àjọ èmi kò lè rọ́jú gbà á ẹ̀ṣẹ̀ ni àní àpéjọpọ̀ ọ̀wọ́ nì oṣù titun yín àti àjọ ìdásílẹ̀ yín ọkàn mi kórira wọ́n já sí ìyọlẹ́nu fún mi gbà tó ń gbàdúrà tọ́lọ́run sọ pé yé yọ mí lẹ́nu o mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ tẹ́ tó ń gbàdúrà tọ́lọ́run sọ pé ta ló ń yọ mí lẹ́nu yẹn ọmọ onínàkúnà wo ni ẹ tí ó padà wálé tó ń gbàdúrà tó ránṣẹ́ látòkèèrè sílé wípé òun fẹ́ àlàáfíà òun fẹ́ ìlera òun fẹ́ ìwòsàn yé yọ mí lẹ́nu bí ọlọ́run bá ka àdúrà ẹ sí ìyọlẹ́nu ó parí fún ẹ ṣùgbọ́n bó bá lè ronú pọ̀ àdà bó bá sọ fún ọlọ́run wípé ṣàánú fún mi èmi ò tòṣì ẹlẹ́ṣẹ̀ ọlọ́run á ṣàánú fún ọ nítorí aláàánú ni ọlọ́run bó bó o bá jọ ara rẹ lójú ní ipò ẹlẹ́sìn tí ó wà tí ó ń sọ fún ọlọ́run wípé o gbàgbọ́ pé jésù kú láti kó ẹ̀ṣẹ̀ rẹ lọ bí o bá sì bí o bá sì ti kó ẹ̀ṣẹ̀ lọ bẹ́ẹ̀ ni ó ń ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá tó o jẹ́ kó súnmọ́ sàkáání rẹ mọ́ ní ẹsẹ̀ kẹrìnlá ó sọ wípé oṣù titun yín àti àjọ ìdásílẹ̀ yín ọkàn mi kórira wọ́n já sí ìyọlẹ́nu fún mi ó sú mi láti gbà wọ́n nígbà tí ẹ̀yin na ọwọ́ yín jáde èmi ó pa ojú mi mọ́ fún yín ní tòótọ́ nígbà tí ẹ̀yin bá gba àdúrà púpọ̀ kì í ṣe díẹ̀ o àdúrà ká máa gbà ká máa lami lójú àdúrà ká máa gbà ká máa mí gbogbo ara àdúrà ká máa làágùn ó ní bó o tiẹ̀ gbàdúrà tó làágùn tó da omi lójú bó o bá ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ ó ń sọ wípé èmi kì yóò gbọ́ ọwọ́ yín kún fún ẹ̀jẹ̀ ṣùgbọ́n ọlọ́run ò wá fi wá sílẹ̀ bẹ́ẹ̀ sórí ọlọ́run wa aláàánú ni bí ọmọ onínàkúnà bó tilẹ̀ rìn jìnnà sí ilé bẹ́ẹ̀ ni ọkàn ọlọ́run ló ń pè é wá wípé má dúró síbẹ̀ sàásálà fún ẹ̀mí rẹ̀ padà wálé yéé fi ara rẹ̀ ṣìṣẹ́ yéé fi ara rẹ̀ jìyà mo sọ fún ọ wípé mo wà ní ẹgbẹ́ àwọn tí wọ́n máa ń wọ aṣọ funfun tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tẹ́lẹ̀ àwọn wòlíì tí mo mọ̀ àwọn tí ó mọ iṣẹ́ ní iṣẹ́ ètò ètò ìsìn là ń pè bẹ́ẹ̀ àwọn tí ó mọ̀ wípé bí o bá làálàá báyìí kó wá síwájú wọn kó sọ pé ẹ mo lálàá o báyìí lórí báyìí lórí o kàn máa túmọ̀ àlá fún wa kàn sọ fún wa pé ẹ àlá ẹ yẹn àgbà sáàmù báyìí lọ́wọ́ ẹ wàá sì ká ní ìgbà méje tàbí o láti ní ìyára ẹni sọ́tọ̀ àti ìsẹ́ra ẹni fún ọjọ́ méje gbogbo ẹ̀ láti ṣe ṣùgbọ́n ní gbogbo ìgbà yẹn ààyè rí oṣó àti àjẹ́ ààyè sọ pé àwọn àjẹ́ wọn ń ṣàdúrà wa jẹ́ a máa ń sọ pé a ó tẹ orí oṣó mọ́lẹ̀ a ó tẹ orí àjẹ́ mọ́lẹ̀ àwọn ọ̀nà kúnkún tẹ̀ wá mọ́lẹ̀ ńgbà náà àìsàn wòólì wa pàápàá àìsàn òjúlẹ̀ tọrọ ò bá kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ kí wòólì ẹni tó jẹ́ tọ́lọ́run kó tún máa tọrọ jẹ́ bó bá ń ṣiṣẹ́ fọlọ́ ọlọ́run á tọ́jú ẹ a ò ṣe di ọlọ́gbọ́n ká sọ fúnra wípé èyí tá a ṣe nínú ẹ̀sìn ó tó a fẹ́ sin olúwa lé ẹ̀mí àti ní òtítọ́ ṣùgbọ́n mo jẹ́ sọ fún ọ ń sìn ó ju ọdún bíi méjìdínlógún sẹ́yìn lẹ́nìkan sọ fún mi ló sọ pé kò sọ̀nà níbi tó wà yìí kò kọ́kọ́ yé mi mo ń rò wípé ó ń fi mí ṣe ẹlẹ́yà ni òní arákùnrin wa tí ó ń darí àwọn akọrin wa nísinsìnyí sọ pé ó ní kí n wá kí n wá gbọ́ ìyìn rere ah, èyí táwa náà ní ìyìn kan náà ní ìyìn rere náà ní agbára pàápàá wà lọ́wọ́ wa bàbá ti ń gbàdúrà tá ń gbààwẹ̀ tá ń fò sókè tá ń lùlù bẹ́ẹ̀ ni ẹ̀mí ń bà wà a sì ń lá làǹgbà náà ah, mo ní àwọn ìwé tí mo ń kọ àlá sí ni bí n bá ti jí láàárọ̀ mi ò jẹ́ kí ẹ kí n tó kọ àlá mi ilẹ̀ torí mo lè lọ gbàgbé mi ò jẹ́ jẹ́ kí ẹnikẹ́ni kí ó fọwọ́ kan aṣọ àdúrà mi ohun tó ṣe pàtàkì ní ah. ìfọ́jú ọkàn ṣùgbọ́n gbà tí mo gbọ́ ìhìn rere bó tilẹ̀ jẹ́ wípé orí mi kọ́kọ́ kọ́ mo sọ pé ó ti o tùràrí mi àbẹ́là mi mi ò jẹ́ fílẹ̀ èmi tí mo ti mọ bá a ṣe ń lo sáàmù èmi tó kù díẹ̀ kí n di wòlíì bí n bá ń gbààwẹ̀ láyé ọjọ́ òun ò jẹ́ má ṣẹ̀mí torí pé eh, bébí bá pa mi inú máa ń kan mí ni ṣùgbọ́n inú ìfọ́jú yìí ni mo wà lẹ́nìkan sọ fún mi pé ọ̀nà ìrere wà pé èèyàn máa ní ìgbàlá ni tó sì ń bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àwa ọmọ kan bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pé kéèyàn bọ́ lọ́wọ́ ọ̀tá làwọn ń rò ṣùgbọ́n Ọlọ́run tó jẹ́ aláàánú tó sì ní sùúrù tó bẹ́ẹ̀ gẹ́ ló fi ìpè yìí fún mi ló sọ fún mi pé kí n kúrò nínú ìṣìnà tí mo wà mo bẹ̀rẹ̀ sí ní bá wọn lọ mo kọ́kọ́ gbọ́ kò yé mi mo sọ pé ah, àwọn eléyìí ò mà màdúrà gbà àtòrí pé wọ́n bá ń gbàdúrà wọn kàn máa gbàdúrà láwọn nìkan wọn ò jọrí mọ́lẹ̀ wọn ò fò sókè ẹ̀mí ò gbé wọn wọn ah, ní èwo làwọn eléyìí ṣe alákọ̀ọ́bẹ̀ làwọn eléyìí ni ẹ̀mí ò farahàn bí ṣùgbọ́n gbà tí mo bẹ̀rẹ̀ sí ní rí i tó yẹ yé mi tí mo rí i pé àwọn wòlíì wa àgbèrè ò kúrò lọ́wọ́ wọn ìkóbìnrin jọ ò kúrò lọ́wọ́ wọn lèmi náà wá ń dánú ara mi rò pé kò máa yẹ kéèyàn kú báyìí kéèyàn kàn jókòó sípò ẹlẹ́sìn ní bá jókòó lé mi mo wá ń lọ sí ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ yìí rere ó wá di ọdún 1964 ní oṣù kẹrin ọjọ́ karùn-ún lálẹ́ ọjọ́ yẹn mo gbọ́ bí ìwọ náà ti ń gbọ́ lálẹ́ yìí mo ń bẹ ọlọ́run wípé kí ohun tó ń gbọ́ lálẹ́ kó lè ṣe ọ́ láǹfààní ní alẹ́ ọjọ́ yìí gan-an bí wọ́n ti ń sọ̀rọ̀ ìrere yìí tán ni mo bẹ̀ sí ní gbàdúrà yàtọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí n bá wà nínú ọkọ̀ màmá mira ni ẹ̀mí ni o bí n bá sì wà nílé ìsìn bó ń sọ̀rọ̀ bó ń wàásù màá ti máa ṣorí báyìí torí kìí náà àti máa àti máa ta mí ń pàkọ́ màá ti máa sọ pé wẹ́ ẹ̀mí ń dé nìyẹn a sì ń láti jura lẹ̀ fún ẹ̀mí ṣùgbọ́n ọjọ́ yìí àdúrà tí mo gbàjọ́ náà yàtọ̀ mo sọ fún ọlọ́run wípé o sú mi torí àwọn oṣó kúrò lẹ́yìn mi àjẹ́ kúrò lẹ́yìn mi ìbínú ńkọ́ ìjà ńkọ́ àrán kan kọ́ kí a fi èèyàn sínú ńkọ́ mo ní ó tó mo bẹ̀ sí ní gbàdúrà ṣàánú fún mi ẹlẹ́ṣẹ̀ ni mí dáríjì mi gba ọkàn mi là ẹ̀jẹ̀ Jésù wọ inú ọkàn mi ò jẹ́ mọ́ olóòótọ́ lé Ọlọ́run àwọn ìlérí rẹ̀ kò yí padà mo wá rí i wípé ayọ̀ kan wá sínú ọkàn mi àwọn ẹ̀ṣẹ̀ tó wù mí dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tí mo ti máa ń bájà tí mi ò kì í kí nǹkan náà wà nọkàn mi láti máa kí wọn láti dáríjì wọn mo abẹ sí ní kọ orin ìhere orin ayé àtijọ́ pé ẹ bàbá fò sókè a wo orí èṣù mọ́lẹ̀ wómúwómú mo ju gbọ́ ẹ lẹ̀ mo yí padà pátápátá wòlíì bá wá mi wálé ó bá sọ pé ah, òun ò rí mi mọ́ ah, mo lóò lè rí mi mọ́ gbà tí mo ń wá kó ṣe mí láǹfààní ah, ó ní kí n ro kínní dáadáa o nítorí pé ayé lé o ṣùgbọ́n bàbá ń wá tá ń ṣe ìsinra ni tá ń gbààwẹ̀ tá ń ṣe wọ̀n náà ń rí bàbá ń ṣe ìṣẹ́gun mo ló ti o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọdún méjìdínlógún ti kọjá oṣó ò lémi àjẹ́ ò lémi bí mo jẹun wàhálà ò sí ṣùgbọ́n bí n bá wà ní òkùnkùn síbẹ̀síbẹ̀ ńkọ́ bí n bá jókòó bẹ́ẹ̀ ńkọ́ èyí ni ọlọ́run ṣe ń gbà wá níyànjú ní àṣálẹ̀ yìí wípé ká kúrò ní ipò ẹlẹ́sìn ká di onígbàgbọ́ ó sọ wípé ní ẹsẹ̀ ẹsẹ̀ kẹrìndínlógún ẹwẹ̀ kí ẹ mọ́ ẹ̀jẹ̀ jésù ni a fi ń wẹ inú ọkàn tí ó máa ń mọ́ mú búburú ìṣe kúrò níwájú ojú mi dáwọ́ dúró láti ṣe búburú kọ̀ láti ṣe rere wá ìdájọ́ ran àwọn ẹni tí a ní lára lọ́wọ́ ṣe ìdájọ́ aláìní baba ìyẹn sọ pé ṣe ẹ̀tọ́ fún wọn gba ẹjọ́ opó wí olúwa wí pé wá nísinsìnyí ọ̀la o má fi ọjọ́ ìgbàlà rẹ dọ́la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 àwọn tí kò mọ olúwa àti àwọn tí wọ́n ń tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ ó kù sọ́wọ́ ẹ o. ṣùgbọ́n bó bá jẹ́ kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá. tó di onígbàgbọ́ ẹni tí a fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀. olúwa yóò tẹ́wọ́ gbà ọ́ ó ti pẹ́ tó ti ń retí ẹ. má ṣe jókòó ní ikọ̀ ẹlẹ́sìn ẹni tí ó kàn bá wọn wá ṣáá képe olúwa jẹ́ kí ó dáríjì ọ́. bí ó bá jẹ́ tòótọ́ tòótọ́ ni o ti ronú pòwàdà bí o ti ń délé gbogbo àwọn èrò èṣù tó wà nílé rẹ ó di orí àtàn eré òrìṣà ni tàbí òrùka ti ọwọ́ òrùka oògùn tàbí àwọn oògùn tí wọ́n ti ṣe fún àwọn oògùn dúdú àbí irun àgùntàn tó ń gbé sórí káàkiri tí ó ń pè ní afẹ́ ayé tàbí èyí tí ó ń pè ní yẹtí òrùka ti etí ti ọwọ́ tàbí ti ẹ̀gbà ọwọ́ tàbí ti ẹ̀wọ̀n ọ̀rùn èyí tí àwọn èṣù fi mọ àwọn ọmọ tí rẹ̀ bí ó bá sọ pé ó ti kó èṣù àti ẹ̀ṣẹ̀ sílẹ̀ àti àwọn ayé àti ìríra inú rẹ̀ àwọn ohun tí ó jẹ́ ohun tí ń fi ọ́ hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù àti ẹni ẹ̀ṣẹ̀ àti ẹlẹ́sìn lásán lásán ó di kí o kó wọn sọnù aṣọ tí ó di àkísà mọ́ ọ lára èyí tí wọ́n ti lu òsì láti iléeṣẹ́ iléeṣẹ́ iléeṣẹ́ aṣọ kí wọ́n tó kọ́lé ọ lọ́wọ́ èṣù ló ń ra wọ́n níyè tí wọ́n fi ń ra àkísà bí aṣọ orúkọ tó wọn ni wọ́n lè pè wọ́n lè pè ní léèsì àkísà náà ni. bí o bá mọ̀ pé o ti di ti ọlọ́run ó di kí o mọ̀ wípé olúwa wípé bí o bá sì jẹ́ ọmọ ọlọ́run ó di dandan láti gbọ́ràn sí ọlọ́run lẹ́nu gbà tí èṣù bá rí wípé ẹrù òun kúrò ní ilé rẹ kò ní lè fi ilé rẹ ṣe ibùgbé mọ́ kò sì ní lè fi àìsàn kankan mọ́ sí àgọ́ ara rẹ mo gbà wípé gbogbo àwa tí a wá ní àṣálẹ́ yìí ni a fẹ́ kúrò ní ipò ẹlẹ́sìn láti di onígbàgbọ́. afẹ́kùrò ní ààyè àwọn àgàbàgebè àwọn tí wọ́n bẹ̀rù olúwa tí wọ́n ń sin òrìṣà bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ìlérí ọlọ́run dájú pé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ olúwa lé ọgbàlà àti pé bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rí ara wọn sílẹ̀ tí wọ́n sì wọ ojú mi tí wọ́n sì kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ ó ní èmi ó dáríjì wọn èmi ó sì wó ilẹ̀ wọn sàn ó ní ẹ wá olúwa nígbà tí ẹ lè rí ẹ kẹ́pẹ́ nígbà tí ó wà nítòsí yẹ kí ènìyàn búburú kí ó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ àti ilé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀ kí ó sì ké pe olúwa kí ó sì wá olúwa ó ní a ó sì dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́ a ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀ ó ní bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa olóòótọ́ àti olódodo lé òun láti dáríjì wá àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. ẹni tí a bá ń bá wí tí ó bá ń warùn kì yóò parun lójijì láìsí àtúnṣe. ó ní ṣùgbọ́n bí a bá jẹ́wọ́ ìṣòro tí a sílẹ̀ ó ní a àánú gbà. bàbá wa a lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ ó pọ̀ sí wa jọjọ adúpẹ́ pé etí wa ò di ojú wa ò sì fọ́ ó jẹ́ kí a rí i kà nínú ọ̀rọ̀ rẹ ó jẹ́ kí a gbọ́ sí etí wa ó ti kìlọ̀ fún wa ó ti bá wa sọ̀rọ̀ ó ti ní ẹ sá kúrò nínú àwọn ìwà ibi àwọn ìwà ẹ̀ṣẹ̀ ó ní kí a yí padà kí a sì ké pè ọ́ láṣálẹ̀ yìí olúwa àti ké pè ọ́ àfẹ́jẹ́ tìrẹ abẹ́ wípé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá ẹ̀gbàlà lọ́tún jẹ́ kí a yọ ẹ̀gbàlà ẹ̀rí pé a ti sọ wọ́n di ọmọ ọlọ́run jẹ́ kí ó farahàn ní ìgbésí ayé wọn ní orúkọ jésù gbogbo ìwà àtijọ́ gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo ìrìn àtijọ́ yọ kúrò ní ọkàn wọn ní orúkọ jésù àwọn ohun tí ó ń fi wọ́n hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù gẹ́gẹ́ bí ọmọ ayé gẹ́gẹ́ bí ẹni òkùnkùn àwọn ohun tó ń fi wọ́n hàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn lásán lásán bàbá pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù bá wa wẹ̀ ẹ́ kúrò. àwọn ìbárẹ́ ayé tí í ṣe ìṣọ̀tá Ọlọ́run àfi ayé tí í ṣe ènìyàn díẹ̀ ní ọ̀run àpáàdì bàbá nítorí àánú rẹ nítorí sùúrù rẹ nítorí ìyà tí Jésù Kristi jẹ́ ní ọgbà Gẹ́tímánì àti nítorí ikú rẹ̀ ní orí igi àgbélébù nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ dáríjì wọn ní orúkọ Jésù. gbogbo ìta kókọ́ra láti inú ayé látọwọ́ èṣù àkísà tá a fi ń ṣaṣọ òrùka etí ni tọwọ́ ni ti ọrùn ọwọ́ ni bàbá gbogbo àwọn ohun ọ̀ṣọ́ ayé tí ó sọ wá di ẹni ìríra lójú rẹ èyí tí ó fi ń kọ̀ wá sílẹ̀ èyí tí àdúrà wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó fi ń jẹ́ ìyọlẹ́nu sí ọ ǹjẹ́ bàbá bí àwọn ọmọ rẹ bí wọ́n ti ń kó wọn dànù tí wọ́n ń yẹ gbogbo ilé wọn wò gbogbo ìwà ẹ̀ṣẹ̀ àwòrán ẹ̀ṣẹ̀ àti ohun tí ó jẹ́ kí wọn kí ó jẹ́ ti èṣù tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí wọ́n ti ń kó wọn sọnù bàbá jẹ́ kí ayọ̀ láti òkè ọ̀run wá yẹ kí ó wọ inú wọn ní orúkọ Jésù ìyá ń bẹ̀ o agbára láti máa lọ láti máa dẹ̀ṣẹ̀ mọ́ fífún olúkúlùkù wa ní orúkọ Jésù ìyá ń bẹ̀ ọ́ àwọn tí ó ń fi àgbèrè ṣe iṣẹ́ ṣe tẹ́lẹ̀ àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin ṣùgbọ́n tí wọ́n ń káàkiri tí wọ́n di atọrọ jẹ tí àwọn ọkùnrin kì mọ́lẹ̀ tí wọ́n ń fi làkàlàkà tí wọ́n ṣe bí ó ṣe wù wọ́n àwọn tí wọ́n jẹ irinṣẹ́ lọ́wọ́ èṣù àti àwọn tí wọ́n ń kọ ọkùnrin lẹ́sẹ̀ nípa ìwò wọn nípa ìrìn wọn nípa ẹ̀jẹ̀ wọn nípa ìwọṣọ wọn nípa ìsọ̀rọ̀ wọn bàbá má jẹ́ kí wọn kí ó ṣègbè bẹ́ẹ̀ ìrònúpọ̀àdà láti ọ̀run wá ọkàn tó ń ronú tó ń yí padà ọkàn tó ń képe olúwa ọkàn tó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ fi ta olúkúlùkù lọ́rẹ́ ní orúkọ jésù ẹ̀ṣẹ̀ tí a ti ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwà ìsìn tí ẹlẹ́sìn tí a ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti ìlú ni ti ijó ni ti omi omi àmú omi nǹkan míì ni bàbá aṣọ tí a ń wọ̀ sọ́run nǹkan tá a gbé laṣọ àdúrà ti àbẹ́là ti túràrí etí a ti fi ṣìnà etí a fi jìnà sí ilé etí a fi kọ ọ̀nà ẹ̀sìn tó sílẹ̀ bàbá dáríjì ní orúkọ Jésù àwọn tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti ń kọ sílẹ̀ nísinsìnyí ǹjẹ́ à ń bẹ̀ ọ Ọlọ́run ẹ̀mí tí kì í padà sínú èébì ẹ̀mí tí kì í padà sínú ètí àkọsílẹ̀ fi fún wọn ní orúkọ Jésù kí àwọn tí ó wà nítòsí wa kí wọ́n mọ̀ pé nítòótọ́ àti bá Jésù pàdé nínú ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu nínú ìwà tá ń hù nínú bá a ṣe ń gbé nínú ilé bí a ṣe ń bá ọkọ lò bí a ṣe ń bá ìyàwó sọ̀rọ̀ bí a ṣe ń wà níbi iṣẹ́ kí àwọn ènìyàn kí ó lè rí ògo àti ẹwà Jésù lára wa ǹjẹ́ abẹ̀ ọ́ nígbàkígbà tí ayé yóò wá sópin nígbàkígbà tí ó sọ pé kí a ṣíwọ́ iṣẹ́ tá a ṣe nínú ayé má jẹ́ kí a pòfo a ti ń wá a ti ń lọ à ń ka bíbélì à ń kọrin à ń gbàdúrà bàbá à ń bẹ̀ ọ́ yọwọ́ kúrò ní ẹgbẹ́ àwọn ẹlẹ́sìn lásánlásán má jẹ́ kí ẹ pòfo ìsìn ìgbàgbọ́ tí ẹ sìn má jẹ́ kí ó di ìbọ̀rìṣà mọ́ wa lọ́wọ́ bíbélì tó fún wa ìwé ayérayé ìwé tí ó ń fi ọ̀nà ìjọba ọlọ́run hàn bàbá ń bẹ̀ ọ́ má jẹ́ kí ó di òkùnkùn mọ́ wa lọ́wọ́ àwọn tí wọ́n ti wà ní ẹgbẹ́ awo ẹgbẹ́ òkùnkùn àwọn tí wọ́n rìn lóru tí wọ́n ń jẹ lóru àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ mèrè bàbá dá wọn sílẹ̀. abẹ́ o wípé nígbà tí ó rí ọ ní ọjọ́ ìkẹyìn gbogbo ohun tó ń jẹ́ kí àwọn ènìyàn kí ó kábàámọ̀ má jẹ́ kí ó ṣẹlẹ̀ sí wa. bí àwọn èèyàn ṣe mọ̀ wá ní ìta gbangba gẹ́gẹ́ bí onígbàgbọ́ bẹ́ẹ̀ la fẹ́ rí ní kọ̀kọ̀ àfẹ́ ah, máa dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀ nígbà tí ó ṣe ẹnikẹ́ni nígbà tí ó ṣe àlùfáà a ò sì fẹ́ máa sọ fún ẹnikẹ́ni pé ṣọ́ọ̀ṣì wa ni ò jẹ́ ká ṣe é bàbá ń bẹ̀ ọ́ ohun tí ò kì í fẹ́ dẹ́ṣẹ̀ ohun tó ń kórìíra ẹ̀ṣẹ̀ ohun tó ń sá fún ẹ̀ṣẹ̀ bàbá fi sínú ọkàn wọn ní orúkọ Jésù níbikíbi tá a lè wà níbi iṣẹ́ ni tàbí ní abúlé wa tàbí pẹ̀lú àwọn ẹbí wa tàbí pẹ̀lú àwọn àlejò bàbá má jẹ́ kí ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ kí ó wà ní ọwọ́ wa ṣe wá ní ọmọ ọlọ́run tòótọ́ ọ̀rọ̀ ẹnu wa ṣe ní ọ̀rọ̀ òtítọ́ ìwà ọwọ́ wa ṣe ní ìwà mímọ́ èrò inú ọkàn wa jẹ́ kí ó jẹ́ mímọ́ adúpẹ́pọ̀ ti gbọ́ àwọn tí ó ní àìsàn ní ìgbésí ayé wọn bàbá tí wọ́n sì wà ní àṣálẹ́ yìí wò wọ́n sàn ní orúkọ Jésù ó sọ fún wa wípé àyà yóò pa àwọn àlejò wọn ó sì fi ẹ̀rù sá jáde níbi kọ́lọ́fín wọn ǹjẹ́ apàṣẹ fún yẹn yẹn àìsàn níbikíbi tẹ́lẹ̀ wà. ẹ jáde ní orúkọ Jésù nítorí a dúró ní abẹ́ àṣẹ Ọlọ́run Olódùmarè àti ní abẹ́ abẹ́ òjìji Olódùmarè a ní inú àṣẹ ẹ̀jẹ̀ Jésù Kristi pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run àti ìlérí rẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ tí a fi ra wá padà ni a pàṣẹ fún gbogbo àìsàn pátápátá ẹ jáde ní orúkọ Jésù. Bàbá fi ọwọ́ kan àwọn ènìyàn rẹ láti orí dé ẹsẹ̀ dé inú egungun dé inú ọ̀rá ní gbogbo ara àwọn ènìyàn rẹ lé ìtàn jáde ní orúkọ Jésù. À ń bẹ̀ ọ́ ọmọ ìmọ́lẹ̀ ni wá àjẹ́ òrí wa gbéṣe oṣó òrí wa mọ̀ àwọn ẹlẹ́bọlógún ọmọ tí wọ́n ṣe à ń bẹ̀wọ̀ ọlọ́run bá a ṣe wà nínú ìmọ́lẹ̀ tí oṣó ò lè súnmọ́ tí àjẹ́ ò lè fara kàn tí ẹlẹ́bọlógún tí ò lè fojú kàn bàbá sọ di ẹ̀rù lójú àwọn olóògùn à ń bẹ̀ wípé níbikíbi tá lè lọ nínú ilé ni tàbí ní ìgboro tàbí níbi iṣẹ́ bí wọ́n tiẹ̀ ṣoògùn àbá agbára rẹ̀ jẹ́ ní orúkọ Jésù adúpẹ́ kò ti sọ wá di òmìnira àìsàn lọ. bàbá dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí wípé láti ìsinsìnyí lọ okùn kẹ́ ẹ máa gbádùn ìgbàlà ọlọ́run bí a ṣe ń lọ láṣálẹ̀ yìí bá wa lọ ibikíbi tí a bá wọ̀ jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kí ó wọ bẹ̀ bí ìmọ́lẹ̀ rẹ bá sì ti wọlé kí òkùn kí ó máa parádà bí a bá sì ti ń bọ̀ ní ọjọ́ mẹ́jọ lónìí àwọn tí a bá bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kí wọn kí ó gbọ́ kí wọn kí ó gbà kí mú wọn wá kí ìgbàlà tí ó jẹ́ tiwa kí ó lè jẹ́ ti àwọn náà ní orúkọ Jésù Kristi Olúwa wa.